بسم الله الرحمن الرحيم حمدا كثيرا طيبا بارك فيه ثم صلاة وسلاما الأتمين الأكملين على نبينا محمد وعلى آله وصحابته ومن اهتدى بهديهم إلى يوم الدين على سبحانه الله سبحانه وتعالى في الله ودعجين هدى kuma bọ́nṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam a tó kíra wa káàbọ̀ sí ìjókòó ti àṣálẹ́ yìí ike assalamu alaikum wa rahmatullahi wa barakatuh níjẹjọ láyẹjú àlàyé tó ní ṣe pẹ̀lú hadith ẹlẹ́ẹ̀keje nínú matn al-arba'ina hadithan al-imam alayhi rahmatullah bí àṣálẹ́ ti ní pẹ̀lú ọlọ́wọ́n ká máa mú àlàyé ọ̀rọ̀ tí ń ṣe pẹ̀lú hadith ẹ̀ẹ́dẹ̀kẹjọ hadith yìí ń dá lórí hurmatul muslim hurma al-muslim ìwọ̀ àti àpọ́nlé tó bá jẹ́ mùsùlùmí ní nínú ẹ̀sìn ìwọ̀ àti àpọ́nlé fẹ́ni tó bá jẹ́ mùsùlùmí ní nínú ẹ̀sìn àbẹ́ni tó bá gba islam ìwọ̀ tó ní nínú ẹ̀sìn ìdáàbòbò tí ìsìláàmù ń dàbò fún àfúrẹ́ tí fún عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة إذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله تعالى رواه البخاري ومسلم ابن عمر الله سبحانه وتعالى kó bá ní kẹ́ wọn ti bàbá كباني méjèèjì Umar bàbá rẹ̀ nínú àwọn mọ́nyà àwọn sàhábà ما تبقى won ti baba re umar gbajugbaja ninu عمر sahaba nabi lawon mejeeji umar tó jẹ́ khalifa ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn Abubakar lẹ́yìn àná Muhammad sallallahu alayhi wa alihi wa sallam a máa padà rí bí bí ní ẹ̀sìn a mọ̀ kò sí ọlọ́run ọba fi sí a sì mọ̀ ètò iṣẹ́ náà bá fi sí a sì mọ̀ bí tí ń jẹ nínú ọkàn wa náà ó ti rí lẹ́nu wa. Abdullahi ọmọ rẹ̀ gbajúgbajà ló jẹ́ nínú àwọn àbájílà márààrún tí wọ́n gba àdísì wa láti ní iṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam a sì mọ̀ bó ti ṣe gírí mọ́rọ̀ súnà nábì a máa ń parí biribi tó kó nínú ẹ̀sìn. Ibn Umar yìí onígbà hadisi wa fún wa kún ṣe ọlọ́run sallallahu alaihi wa sallam sọ wípé miritu an uqatila an-nas wọ́n pa mí láṣẹ tí máa báwọn èèyàn jà hatta yashhadu an la ilaha illallah títí tí wọ́n fi gbà wọ́n sì fi jẹ́rìí wípé kò sí ọlọ́run bá ní ìtòlẹ́kọ̀ọ́ kájọ́sì fún tójú Allah subhanahu wa ta'ala lọ anna muhammadan rasulullah láti jẹ́rì ilé ìfọ́lọ́run ọlọ́ọ̀bá nìkan ló lẹ́tọ̀ọ́ kájọ́ sí fún kí n sì jẹ́rì kó ń ṣe ńlá muhammad ń kọ́ òjíṣẹ́ ọlọ́run bá ní àyọ̀kí ìmọ̀sọ́lá ó ní wọ́n pa mí láṣẹ tí bá ń bá àwọn èèyàn jà lórí ṣahádọ́sán la ilaha illallah tí tún bá wọn jà lórí kí wọ́n gbèrò dúró ó sì máa kírun àlùkù zaka tí wọ́n máa yọ zaka nínú dúkìá wọn àti zaka bá wọn nínú dúkìá rẹ̀ fáwọn tí wọ́n ní fàìzà sáàlù záàlìkà fáwọn èèyàn bá ti lè ṣe léyìí tí wọ́n mú ṣàhádà wá tí wọ́n tí ìrun kò dí méjì tí wọ́n sì yọ zaka fàìzà sáàlù záàlìkà tí wọ́n bá ti lè ṣe léyìí àtọmọ mi ní dìmá àhùn wà mọ́wàlà hùn wọ́n ti sọ ẹ̀jẹ̀ wọn àti dúkìá wọn kúrò lọ́dọ̀ mi wọ́n ti dáàbò bo dúkìá wọn àtara wọn kúrò níbi tí ń gbọ́wọ́ jàlù wọn níbi tí ń dojú ìgbàkọ wọn ilẹ̀ the heart of Islam àti èyí tó bá ní ṣe pẹ̀lú ìwọ Islam àti èyí tó bá ní ṣe pẹ̀lú ìwọ Islam yìí bàtà bá ń ṣe àlàyé àdìsí àgbọ̀ yìí wàṣẹ̀ sáàbùhùn mọ́ àlàlọ́hì tààlà ìṣirò sẹ́wọ̀n méjì wájú ọlọ́ọ̀bà sùpánà wọ̀ sáárá ọlọ́ọ̀bà ní oṣù ilé ìfẹ́ ní sókè ìtumọ̀ àdéṣù yé rẹ̀ káwá lọ bí àlàyé rẹ̀ ṣùgbọ́n tí aná Muhammad sallallahu alaihi wa sallam bó ti wá nù ìgbàwá hadith sí Abdullahi ibn Umar ìgbà ọ̀fun wa ipe Allah subhanahu wa ta'ala òun náà ló pa aránṣẹ́ ńlá láṣẹ fọmọ mọ àwọn àlẹ ọ̀tẹ́lẹ̀ kódà bó ti ẹ̀já sí pé sẹ́rọ̀ ṣẹlẹ̀ yìí ó wá níwà mẹjìhóòlù ó wá níwà kílàkì mẹjìhóòlù ó wá ní passive voice passive voice ti gbà wípé màtánàbí ni wọ́n pa mí láṣẹ àdánàbí ò mẹ́rin tó pa láṣẹ àdánàbí mà àmọ́ kò fẹ́ káwọn sábà ó mà àwọn sábà sì máa tó wọn gba gbà pé ma sẹ́sí máa pa ànábì láti kó sí kankan ayọ̀ Allah subhanahu wa ta'ala ti gba àṣẹ ọ̀dọ̀ Ọlọ́run lo ti gba ìṣòfin esi wọ́n ń ṣe Ọlọ́run alẹ́sẹ̀láàtì sàlám gẹ́gẹ́ bí àwọn ànábì tó síwájú si waju re kù to ku ẹnu rẹ̀ ó máa pa láṣẹ ó tayọ kan fi جرت أن أقاتل الناس وكاملة فيما باوين يجا أقاتل من وزن فاعل يفاعل فاعل مفاعلة لا تفاعل لتفاعل وتبينني على وزن أو على صيغة المفاعلة التي تدل على المشاركة بين الاثنين فالقاعدة tó bá di pé èèyàn kan wáyé láàrin èèyàn méjì àbí láàrin ìpò méjì síra wọn a máa ń lo gbólóhùn al-mufa'ala ìgbà tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tó ní wọ́n pa mí láṣẹ títí olúwa ní pa mí láṣẹ kí n máa báwọn èèyàn jà kí n yá sí wípé eléyìí yàtọ̀ sí alọ́kọ́tìlò kó máa jẹ́ àtúnṣe àlàyé ọ̀rọ̀ fún arákùnrin náà arákùnrin tí ń gagbo àgbóyè sínú láàrin àwọn mùsùlùmí ilẹ̀ yorùbá níjọ́ tí ń tọwọ́ bọ sọ̀rọ̀ buhari lójú tí ń wá tí ń wá àbùkù fún sọ̀rọ̀ buhari àti mọ́ buhari látara ti gbé súnà ṣubú lérò tiẹ̀ kó ń tú súnà ṣe onígbò lànàbí ó ti máa wá sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ní kò máa pa àwọn èèyàn tí tí wọ́n fi jẹ́rìí pé ọlọ́ọ̀bá nìkan ti ẹ̀wọ̀n sùn ẹ̀rí ó ń túmọ̀ kọ́ sálà sí kí ni àlọ́kọ́sílò tó fà pé kọ̀wá ìlú lọ́gà náà ní òye ni tó fẹ́ sí ló sí kìdí náà ló ṣẹlẹ̀ ẹ̀dá èèyàn adọ́lọ́ wa kó sọ wa nítorí bá ń gbẹ fẹ́ dáná kódà bó bá tiẹ̀ yé yóò mọ lọ́rùn lọ́rùn náà ni ní kò fẹ́ ti sí ìgbà ní òsì iye ẹ̀dá kan ló ṣe é ti fẹ́nu ó ṣe yé ọmọ ló túmọ̀ nìyẹn mọ́ta ti fẹ́nu ọkọ̀ mọ́ta làwọn bí méjèèjì kọ́ ìṣẹ̀lẹ̀ náà wọ́n pa láṣẹ dojú ìgbà kọ àwọn èèyàn òun ló wà lókè téńté tí ó máa darí gbogbo àwùjọ. Hmm. Gẹ́gẹ́ bí a ti sọ lẹ́ẹ̀kan, ajá sí ń pé àtúnṣe ọlọ́run àti àwọn kòmọ̀kán mọ àwọn èèyàn yìí, àwọn náà ni wọ́n jọ máa kọjú ìjà síra wọn. Ká sì má gbàgbé gẹ́gẹ́ bí tí àwọn afá àfihàn ilẹ̀ fún wa nínú àwọn ìwé ìtàn tó ṣe gbáralé ṣeéṣe kí ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam kó tó dìgbà tí ìyọ̀ǹda wá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala fún kó máa dojú ìjà ọkọ̀ àwọn ṣèṣe yìí àwọn lẹ́ni àkọ́kọ́ tí wọ́n kọ́ ń dojú ìjà ọkọ̀ àtàwọn sàhábà rẹ̀ ló bẹ̀ sí ìbámu ẹran tó hadithi inú jihad níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn kèfèrí àwọn ọ̀ṣẹ́bọ ọ̀pọ̀ náà wa àwọn Muhammad sallallahu alaihi wa maka fi hajj na وإن الله على نصرهم لقدير wọ́n ni wọ́n ti yọ fún àwọn táwọn kan bá jà torí pé àwọn tí wọ́n ń bá jà yìí wọ́n ti si àbòsí fún wa Allah subhanahu wa ta'ala ń kọ́ sì ọba olùkápá níbi ọba alágbára lórí ogun ìṣẹ́ gẹ́gẹ́ bí pé ìgbógun ti ra ẹni ìkórìíra ẹni ìfẹ́ máa tàjẹ̀ èèyàn lẹ̀ rí látọ̀dọ̀ àwọn yìí ló ti kó jáde sọ́dà náà Muhammad sallallahu alaihi wasallam wọn àti àwọn mùsùlùmí ìgbà náà tó kìí e tó tilẹ̀ náà ni Allah subhanahu wa ta'ala ń sọ fáwọn ẹbí ìkó dojú ìjà kọ wọn ẹni tí wọn fẹ́ pè fẹ́sì nígbà àkọ́kọ́ ìṣe wájú tí díẹ̀ nínú wàá gbé kà lójú di fún àwọn ará bíìlì wípé wọ́n lálẹ́ sáwọn mùsùlùmí wọ́n yẹ̀yẹ́ wọ́n fúnlẹ̀ máa wọn kò jẹ́ wọn orí sọ lọ́wọ́ bá ṣe ilé ṣùgbọ́n náà dojú ìjà kọ wọ́n ẹni tí yẹn ń gbógun tì ní wọ́n hatta yashhadu an la ilaha illallah títí tí wọ́n fi fi ahọ́n wọn jẹ́rìí tí wọ́n sì máa sọ ọkàn wọn jẹ́rìí wípé ọ̀sẹ́lò yìí tí yá jọ́sì fún ìfàyà Allah subhanahu wa ta'ala hatta yashhadu an la ilaha illallah tí wọ́n fi jẹ́rìí pẹ̀lú ahọ́n wọn àtọkàn wọn wípé لا معبود بحق إلا الله عز وجل òsẹ́ni tó ní ẹ̀tọ́ kájọ́sì fún ní tó tọ́ ní tòdòdó tó tàyé Allah subhanahu wa ta'ala ọba yìí nìkan dájọ́sì fún gbogbo àwọn ọlọ́run ní ìkíkè tí lẹ́yìn Allah subhanahu wa ta'ala tí àwọn ọmọ ẹ̀jẹ̀ èèyàn àbáwọn ẹ̀dá ní ìsọdọ̀ ọlọ́run lẹ́yìn ọlọ́run ọlọ́run ti bàjẹ́ làwọn gbogbo àwọn ọmọ nì àwọn èèyàn ẹlẹgbẹ́ wọn àwọn ẹ̀dá bíi tí wọ́n ló sọ wọ́n di ọlọ́run ọba tó wáá dá wọn àtàwọn nǹkan tí wọ́n ń bọ nì ọba yìí náà ni ọba òótọ́ fún kò wá nìkan wa anna muhammadan rasulullah tí wọ́n sì jẹ́rìí káà náà muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn tí ń fiṣẹ́ yìí dé sí ìgbọ́ tí ń ọlọ́run fún kì í ṣe ọmọ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run bákan náà wáyọ̀ kí ìmú sọ́lá tí ó máa kí ìmú bó ti ẹ̀ tí wọ́n kí ẹ̀rì ọlọ́run bọ̀ sọ pé wàyọ̀ àdù sọ́lá ogbólóhùn àdáhù ogbólóhùn ìkọ́ọ́mà ó túmọ̀ kankan náà àdáhù ní èèyàn fò fíìlì àdáhù kí ni mo ti mú ìrùn títì mi wá ó wọlé bẹ̀nu lọ́gà náà ó wọlé ṣùgbọ́n gbọ́dọ̀ kọ́ ọmọ ó rinlẹ̀ tí establish nǹkan kí ká establish prayers ká gbé títí ìtumọ̀ wọn ń orígun oorun àwọn ọ̀ràn ìyàrún gbogbo gbọ́ akọ́tútù tó bá kò lára àrùn kíkà ń kí kò bánú jẹ́ àmójúládà àwọn kò àwọn ìtọ́lójá sí pé tàbí mú wá nínú òun ìran òkanlẹ̀ ní àlàáfíà rárá ni ní ẹ̀fọ́ gbọ́dún kí bẹ́ẹ̀ ọlọ́run nígbà ọlọ́run lè mọ wàá jẹ́ èèyàn yíyá rẹ̀ o yóò bá yé èèyàn àmọ́ fọlọ́run gbọ́ ọlọ́run nígbà tó ti ta ko ojú pàànà tó ń ṣe ńlá sallallahu alaihi wasallam kò sí ní àti mo ló ó ṣe ọlọ́run sọ wípé sọ́lù kẹmẹ́rọ ẹ̀ṣùmú ní ìsọ́lẹ̀ ẹ máa kírun yìí ní gẹ́lẹ́bẹ́ ṣe fojú gánì ní tí mò ń kì àfojú tó ní ṣe ọlọ́run mọ́lẹ̀ ní sọ́lọ̀ bá ọ̀hún àlè ọ̀sẹ́lẹ́m ẹ̀mà ṣẹ̀fìyẹ́tò sọ̀láṣẹ́ gba àwọn ojú pàna ọ̀nà tó ń ṣe ọlọ́run máa ń gbà ṣe mu ẹ̀yà sàdíkà ọ̀wàrídà bìnnú sọ́ọ̀sì sọ́lọ̀ bá ọ̀hún àlè ọ̀sẹ́lẹ́m àti ilé àwọn ìgbà wa rẹ̀ wá gbà a ti rí bó ṣe fẹsẹ̀ rí lẹ̀ sí láti mú ọ̀rọ̀ fún ṣọlọ̀ fún ara rẹ̀ sallallahu alaihi wa sallam tó ṣàlàyé fúnra rẹ̀ a gbọ́dọ̀ kí mọ́nàbí sí níta kí ni kìí ṣe mo ti ráwọn èèyàn tí wọ́n ń kí hmm, kìí ṣe mo ti báwọn èèyàn ládùúgbò tí wọ́n ń kí ọmọ mùsùlùmí ní bàbá mi àfà ni gbogbo àwọn bàbá bàbá bàbá bàbá bàbá gba àwọn ẹ̀gbọ́n mi àfà ni wọ́n ẹ̀sẹ̀ wá pé mi mọ̀ kí gbà ó já sí wò táǹsì ńlẹ̀ ayé tẹ́wọ́ táǹsì ńlẹ̀ ayé kìí ṣe wípé wọ́n bí wa sí ìjìyà láti mọ̀ akẹ́kọ̀ọ́ pa rẹ̀ ní kó tó yé wa bẹ́ẹ̀ náà ni bó ti kéèyàn jẹ́ àtọ́lẹ̀lọ́lẹ̀ hmm, níbi ìmọ̀ kéwú tó lọ́dọ̀ àwọn òbí tí wọ́n bíyàn àbíyàn kẹ́kọ̀ọ́ nípa bá ti ń kírun gbogbo àwọn kan wọ̀nyí agbọ́dọ̀ máa gbọ́dọ̀ máa wọ̀nyí tún zaka wọ́n gbọ́dọ̀ máa mú zaka jáde náà àwọn dúkìá wọn fún gbogbo àwọn tí wọ́n bá ní ẹ̀tọ́ rẹ̀ kí ni ìpín tí zaka ní amújáde àbí tọ́lọ̀ ní amújáde nínú zaka tó bá ṣe wípé góòdù ni tó jẹ́ zilfa ni tó jẹ́ owó tàbí ìṣòwò ni Islam ṣe ní ká mú jáde gbogbo rẹ̀ yìí wọ́n gbọ́dọ̀ mú jáde lójú ọdún àti gbogbo tó bá rọ̀ ma. Ànábì sọ́lọ́mù wá sọ wípé wa anna Muhammadar rasulullah وأقاموا الصلاة وآتوا الزكاة عصموا أي منعوا مني دماءهم وأموالهم فلا يحل أن أقاتلهم واستبيح دماءهم وإلا أن أغنم أموالهم لأنهم ولا أن أغنم أموالهم لأنهم دخلوا في الإسلام tó bá di مكلمة شهادة هي kẹ́lìmọ̀ ṣàhádà لي عنها tí wọ́n sọ tí wọ́n sì ń kí wọn bó ṣe wọn ó kí tó ń zàkẹ́ jáde nínú dúkìá wọn pẹ̀lú ohun tí wọ́n ti ṣe yìí tó ń jẹ́ kí èsèrí tẹ́lẹ̀ tán wá sí mẹ́tẹ̀ẹ̀ta nínú ẹ̀sìn ákùnrin ní ilé ìdìmọ̀ àhùn kí n lè dojú ìgbà wọn mọ́ wọ́n ti sọ ìtàjẹ wọn lẹ̀ wọ́n ti sọ kù níbi ìgbà àkùnrin pé ìṣẹ́yìn ká ń dojú ìgbà mọ́ wọ́n ti kó ń pèsè yìí wọ́n ti di mùsùlùmí tí wọ́n ti lù nìkan bẹ́ẹ̀ náà àwọn dúkìá wọn àwa lọ ogun jihad alọ́wọ́ àwọn ti fèríjà wá kẹrù wọn akẹrù wọn wọ́n ti bọ́ kò náà ní islam ní ẹ lè kẹrù kẹkẹrù rẹ̀ tó ní ìwé ṣe kìfèrí mọ́ wọ́n ti di mùsùlùmí illa bi haqqil islam islam wá sí àyàfi kí n tí dúkìá wọn fi lè padà di ẹ̀kọ́ fún mi láti gbọ́ fáwọn mùsùlùmí tí ìfẹ̀jẹ̀ wọn lẹ̀ fi lè di ẹ̀kọ́ omi tó bá ṣe pé ìjẹ́ mùsùlùmí wọn ni wọ́n padà wá kó sínú àwọn ẹ̀ṣẹ̀ kan nínú ẹ̀sìn ìsìláàmù tí ìsìláàmù ní ẹ̀ṣẹ̀jẹ̀ èèyàn lẹ̀ sí torí ẹ̀ ẹ̀ṣẹ̀jẹ̀ èèyàn lẹ̀ sí torí ẹ̀ ìyẹn lè jẹ́ mùsùlùmí ó sì dá àwọn ọ̀ràn kan lábẹ́ ẹ̀sìn tí ìsìláàmù fi sọ wípé ẹ̀ṣẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ tí ìsìláàmù fi sọ wípé gbogbo dúkìá rẹ̀ ni ẹgbàá ẹkọ fáwọn mùsùlùmí tó kù yẹn lè jẹ́ mùsùlùmí sọ́dí kèfèrí sọ́dí kèfèrí ilẹ̀ the heart of Islam n tó lè padà mú kí ìtẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ fi di ẹ̀fọ́ fún mi láti paálẹ̀ àbí tó lè mú kí dúkìá wọn kó di ẹ̀fọ́ fún mi láti gbà fáwọn mùsùlùmí ànábìyàn ilẹ̀ the heart of Islam tí ń jásí yẹn lè jẹ́ mùsùlùmí náà lóòótọ́ tí ń sínú gẹ́gẹ́ kèfèrí àmọ́ ti kó mú àwọn ìwà ẹ̀ṣẹ̀ kan tó ṣe wípé kí n tí ó sọ kò ní di ìyàwó àjọ ọlọ́run lórí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí ó ní kí wọ́n fún láwọn penalties àbáwọn ìjìyà kan ìyà yìí lè la tẹ̀mí rẹ lọ yìí sì lè la ti kán mú kan kó lára àwọn oríṣiríṣi ara rẹ̀ kú òfin yìí sì lè la kí wọ́n gba dúkìá rẹ̀ lọ́wọ́ rẹ̀ kí wọ́n dá sí báńkì àwọn mùsùlùmí ìlànà ìfihàn ìlà ìsàkùn Islam àkọ́kọ́ ìyẹn jẹ́ mùsùlùmí lóòótọ́ àmọ́ òwú ìwà tí ò fi ní ilé ayé mọ́ zina àṣàjẹ́ ó jẹ́ tó ti níyàwó lọ́kùnrin ó ti ti lọ́kọ lóbìnrin tó bá ṣe zina islam ń pè ní òfin kan ti hábò bọ́sùn fún wa ìjìyà tẹ́lẹ̀ àwọn méjèèjì ló kò pa islam náà ṣe fún wa wọ́n tẹ̀jẹ̀ wọn lẹ̀ kò ìsọ wọn jí ni ìsọ wọn lè tùlù ní torí wọn lọ torí ẹ̀ pàdé yíya èyí tó jù yìí ń lọ lóòjá lọ́sẹ̀ yánà àkọ́kọ́ nù ó sì lè máa jẹ́ ẹ̀kọ́ fáwọn mùsùlùmí tí ń gbé láwùjọ táwọn méjèèjì ti wúrú wà dọ̀tí yìí pé ah, tó bá jẹ́ pé consequence ẹni tó bá wùwà gbèrè rèé láwùjọ ah, à wọn náà lè tara rẹ̀ fún má fún bẹ̀rù ọlọ́run ó náà nígbà tí ò sírò àwọn nǹkan nì láwùjọ mùsùlùmí má ẹ̀dùgbà àwùjọ wa ti dáa kámọ́tọ̀ yóò kú àbó lè bímọ lọ́wọ́ ẹ̀gbọ́n lè bímọ lọ́wọ́ àbúrò ọ̀rẹ́ bímọ lọ́wọ́ ọ̀rẹ́ lọ́wọ́ ìyàwó ọ̀rẹ́ rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí látàrí àìrí òfin ọlọ́run bàbá lórí ilẹ̀ yìí bákan náà ànásùlélá owó yẹn kan títí fá ló bá lọ ọ̀rọ̀ ọ̀bọ̀ ẹ̀ ló bá ti ń gbọ́ káàkiri lẹ́yìn ní bàbá olówó ni ọlọ́ọ̀ká ọmọdé ń gbowó rẹ̀ tán wọ́n tún wá pa lọ bá ṣe gbà àwọn findings than Islamic strategic way láti mọ̀ pé àwọn tí wọ́n lọ rọ́ọ̀bù lágbájáde tí wọ́n sì pa ní òṣèré ìsìláàmù wọn ò bá jẹ ìgbà wọn kàn án padà ní lórí ẹ̀mí kan sátó gba àwọn ẹ̀mí òun gbogbo àwọn ìgbà èèyàn yìí náà wọ́n dáwọ́ jọ pa ẹni ọ̀hún gbogbo wọn ni wọ́n kà dísẹ́rẹ́ǹtì ní ọmọ sáàf gbogbo ẹ̀ tó nura fún irú wà tí ò dáa bẹ́ẹ̀ fẹ́mọ̀ wù níwà ẹ̀rí bá òjò wa ti rí ẹ̀mí òjò wa lójúmọ́ torí kò sí òfin ẹ̀sìn ká lù lórí ara wọn láwùjọ àtìgbà kọ́lọ́run débẹ̀ láti lò torí pé ọlọ́run ọba tó sọ fi yí gan àgbà fún ìmọ̀ níwà fún òfin pẹ̀lú rẹ̀ ọlọ́pàá ní mọ́ni ká má ní má ní mọ́ni pẹ̀lú òfin rẹ̀ ẹni tàbá sì jà fún káà nígbàgbọ́ nù rẹ̀ ó ti wò ó tọ̀rọ̀ tó ànẹ́sọ̀rọ̀ ni ànẹ́ka fún bọ́rọ̀ wa ti rí láwùjọ nìyẹn bá wa ti rí láwùjọ ti wa lẹ́yìn nìyẹn lẹ́sìn tó mùsùlùmí fojú kéré ẹ̀ṣẹ̀ gan dúdú àlọ́sọ̀rọ̀ àwọn owó tààrà tó ti àwọn òfin ìjìyàn yẹn kalẹ̀ gan àǹgọ́ ọlọ́run bá yẹ gbọ́ làwọn afárá ti ń kéde wípé ìsáré lo òfin ọlọ́run bá lórí ilẹ̀ kọ́là kọ́kọ́ ọlọ́run bá tó sòfin yẹn gan ẹ dín ìgbàgbọ́ ń pa rẹ̀ sẹ́ni àwọn èèyàn ń kánà lè kọ́ sí nìyẹn kìí ṣe ṣùgbọ́n ti sọ̀rọ̀ criminal law àná ìfi bẹ̀rẹ̀ jíjẹ́ dáwà islam so ọ̀rọ̀ káwọn èèyàn kan nígbàgbọ́ nípa ọlọ́ọ̀bá tó legislate àwọn òfin yẹn so ìyẹn náà nìpìlẹ̀ rárá mùsùlùmí bákan náà alakisọ́ọ̀f agbẹ̀sán lára ara wa olóhùn àti lágbájá níjà náà ló bá fọ́ lójú ẹfọ́ lójú tiẹ̀ náà padà olóhùn àti lágbájá ni ló bá gé létí jẹ tọ́jú èèyàn náà lójú tọ́jú èèyàn wọ́n jẹ́ mùsùlùmí ìwà tó ń ṣe lè fún àwọn oṣù kìfèrí wọ́n sì láwọn fa ó fara mọ́ lábẹ́ òfin ẹ̀sìn tí ìrẹ̀ bá ń wáyé kẹ́yìn náà ṣẹ̀jẹ̀ wọn lẹ̀. bákan náà ni dúkìá mo àti ń kó aráàlú jẹ yìí mo àti ń ṣèbàjẹ́ lórí ilẹ̀ yìí lọ sọ́ọ̀bù maida Allah subhanahu wa ta'ala ṣàlàyé ọ̀rọ̀ wọn síbẹ̀ tí wọ́n ń kó aráàlú ní gbogbo ẹ̀fẹ́ lẹ́gbẹ̀ tí wọ́n gbà yìí jẹba ti bá wọn mú ayẹ̀kọ́ tàlú nínú kẹta wọn ẹ̀jẹ̀ wọn lẹ̀ kò sọ́wọ́n dìde fèrí ṣùgbọ́n kó máa jẹ́ ìfẹ̀sẹ̀ ìyá wọn rẹ́wájú ọlọ́run ẹ wàá gba dúkìá aráàlú tí wọ́n kò ní ẹ gbọ́dọ̀ àtọ́dọ̀ aráàlú àwọn olùkọ́ làwù àbí kí wọ́n kú sí báyìí wọn ẹ̀kàn má gbélébù báwo tó kọ́ kọ́ á àrùjúlùhùn àkọ́tà ìdí àrùjúlùhùn mi kìláàtì ọdún ìfọ̀nlẹ̀ ọ́pṣọ̀sì ní tààzír láti fi ṣèdájọ́ gba àwọn tó bá jóbi ilẹ̀ jẹ́ lórí ilẹ̀ ó láǹfààní kó pa wọn bí gravity àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe yẹn bá ti tóbi tó lórí ilẹ̀ ni ó kó aráàlú jẹ débi kéde wípé ó fi pa gbogbo aráàlú lára ó fi pa láti àwọn lára ó fi pàjọwọ́ dàbí wọn lára nínú kó pa wọn àbí kó hàn jù wọn crucifixion àbí kó wọn appreciate wọn lájọ wọn kájọ ẹsẹ̀ wọn ẹ wá fi wọn lẹ́rẹ̀ẹ́ kan lọ ẹlẹ́ẹ̀kẹ́ni àdẹ́lé wọn kó ń dùn láìpẹ́ mọ́wọ́ lúwa mọ́ lẹ́rẹ̀ẹ́ yẹn níbi ẹran sọ́tún gbogbo àwọn ọ̀nà wọ̀nyí náà la fi ń tẹkiníẹ̀tì ìwà burú láwùjọ àdìsígbà àwọn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yìí ó ní í ṣe pẹ̀lú ẹ̀ ní èèyàn ṣèyàn wá tí wọ́n á di mùsùlùmí kò fún un ní láńsẹ́ǹsì kó mọ ìwà burú lábẹ́ Islamic governance níbi tí a ti ń lo àfojúsùn láti ń darí ìlú pẹ̀lú òfin Ọlọ́run subhanahu wa ta'ala àti ìlànà súnà náà sallallahu alaihi wasallam pẹ̀lú àgbóyè àwọn àtàwọn tó bá jọ bẹ́ẹ̀ tó bá jọ bẹ́ẹ̀ tó bá jọ bẹ́ẹ̀ islam fàyè rẹ̀ lẹ́yìn pé àkèfèrí ń tẹ́lẹ̀ ṣe tó mùsùlùmí ó padà wá wí kẹ́lìmọ̀ la ilaha illallah bẹ́ẹ̀ ní sì ń kírun rẹ̀ déédéé ń yọ zàkà rẹ̀ ó wá nígbà náà ní ìsìn yóò kò sí ìjọba ẹ̀sìn kan níjọba ìsìláàmù tó lè kàńpà pẹ̀lú bọ́ọ̀dù tó lè kàńpà pẹ̀lú pọ́pájì òun mọ́ àwọn bá wúrò àwọn wà báyìí islam ni wọ́n gbẹ̀mí rẹ̀ sórí rẹ̀ káwọn tó kù kí wọ́n bẹ̀ láyé kí wọ́n lè rí àlàáfíà lò kí wọ́n náà lọ mọ́ lè kan ìṣẹ̀gbọ́n wájú ọlọ́run gbogbo wa wá bẹ̀rẹ̀ kú tí wọ́n bá ṣe sínú ìdẹ̀rẹ̀ tí wọ́n ṣèdájọ́ fún ọ ni tí agbára tó ń ṣèdájọ́ yẹn fún wọn fún ẹ tó sì wà lọ́wọ́ ẹni tí ń darí islam nígbà tí wọ́n bá ṣe ìyá rẹ̀ wájú ọlọ́run yóò lágbára bẹ́ẹ̀ náà ni owó olówó dúkìá ń dúkìá tó fi fipá gbà bí àwọn ọ̀gọ́rọ̀ ọlọ́sà kan bá gbá wọn mú lábẹ́ ìṣẹ̀lẹ̀ ìsìlámù irú adájọ́ yẹn yóò gba irú dúkìá yẹn padà kó fẹ́ tó ní ó bá sì wú lẹ́yìn ìgbàlódé ní wọ́n lé wọn kó wọn nìkan wọnú ìlú wa máa wọ́n lé wọn kọ́ lórílẹ̀‐èdè àbí tí wọ́n ń fẹ́ pírísì wọn tí wọ́n fi kú láyé tí wọ́n kó òun ẹ̀wọ̀n gbogbo àwọn ìlànà wọn yìí ń bẹ lábẹ́ òfin ẹ̀sìn ìsìláàmù wa tó sì ní ẹ̀kọ́ tá a ti máa ń gbà á lò àti bò láṣẹ. wàhísáàbùhùn alàlọ́ alàlọ́ ìtàn lóòjọ́ alkiyama ọlọ́run ọba ni ó ṣe yóò àmàna Muhammad sallallahu alaihi wasallam ní tọ́lọ́run ọba sọ oníkí kó bì sẹ́yìn méjì mẹ́sẹ̀jì ẹ̀ nípa ní súrọ́tù al-Ghashiya ní alẹ́ àtẹ́kà àdékù al-Ghashiya ọlọ́run ní Lasta alaihim bi mufaitir illa man tawalla wa kafar wa yu'adhibuhu Allahu al-'adhab al-akbar إن إلينا إيابهم ثم إن علينا حسابهم ọlọ́run ní oúnjẹ ńlá Muhammad sallallahu alaihi wasallam àgbé ọdìgbé kó mọ́ án sọ wọn lọ́wọ́ sọ wọn lẹ́sẹ̀ káàkiri kó ìṣẹ́ ń ká àrùn kó mọ́ wá jẹ wọ́n pa ṣèrántí fún wọn ni ẹni tó wá gbẹ́rù gbọ́rí inú wọn tó ya kèfèrí ọlọ́ọ̀bọ́ jẹ ní ìyà tó tóbi jùlọ lójú àdìsíyàmà ìnà ìlẹ́yìn ìyá àbàfún dájúdájú ọ̀dọ̀ àwọn ọlọ́run ó tẹ̀rí padà sí lẹ́yìn náà súnmọ́ ìmìnà àlẹ́yìnà ṣẹ̀sáàbàmù ìṣirò fẹ́ wọn ọ̀dọ̀ àwọn ọlọ́run ló wà àwọn aláwòdì accountability fún wa títúmọ̀ sí wípé àwọn exceptions tí Allah ta wa ta'ala ṣe lórí ìgbé òfin ìyàgbó lórí ẹni tó bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan tá a dákọ̀ kìí ṣe wípé àná Muhammad sallallahu alaihi wasallam ló fún ara rẹ̀ ṣe òfin yẹn tí lọ wa ta'ala ló ṣe ló fi fún torí kálí ní peaceful living lórílẹ̀ ayé ká wà yìí ọlọ́run dá ọmọ ẹ̀dẹ́ yẹn bẹ́ẹ̀ ni wa ilé ayé ò ní gbádùn kìí tẹ̀ wọ́n bẹ̀rẹ̀ yóò sùn ní bó ti wà yìí ẹwọ orílẹ̀-èdè wa wà yìí lẹ́yìn láwọn ọdún yẹn máa bá lẹ́sùn ọdún mẹ́ta kan náà náà ní lẹ́yìn tá ń sọ̀rọ̀ yìí sí mẹ́rin tá ń sọ̀rọ̀ yìí àmọ́ bó ṣe rí tó bá ṣe wípé ìgbé òfin dúró bó ṣe bó ti jẹ́ democracy ni ọlọ́run bá kó ìyàgbọ́n tó bá ń jẹ́ òfin mi tó ta kò fún tiẹ̀ ó ti jẹ́ òfin àgbélẹ̀rọ ni ó jáde pé tí ń bẹ ẹnu ibẹ̀ náà àwọn èèyàn tí wọ́n sadarí ń lò ó súnmọ́ kí ìwà pálapàla ti jíkù díẹ̀ láwùjọ àmọ́ yóò nílò jẹ́ lòkè tí wọ́n sì fẹ̀nu òun kúrò tó súnmọ́ gan-an náà tó tún jẹ̀yà lórí ẹ̀ ṣé èyí tí ò bá tún bá àbí tí wọ́n pé òfin democracy yẹn náà lòfin tó dájú fún ọlọ́run ọba lọ lórí àwọn àlàyé tí ń bẹ lórí ẹ̀ náà lọ́dọ̀ àwọn afá olùmọ̀ tí à ń fi òfin mú ìdájọ́ lábẹ́ òfin ẹ̀sìn ipò wo ló wà gbogbo ẹ̀ náà ti fẹ́ràn di kìfèrí sọ̀kan mẹ́rin tí ò bá fẹ́ràn di kìfèrí sọ̀rọ̀ di kòkí olùwọ́n tó ń bẹ lọ́run pé kọ́lọ́run kó sọ̀tún democracy fún yín òun bẹ lọ́run pé kọ́lọ́run jẹ́ kí kéfè ìdíwà kékeré kó bo ìwà Islam mọ́lẹ̀ kí gbàgbọ́ kéfè rí kó bo ìgbàgbọ́ tọ́lọ̀ bá ní àfẹsìn wọn kó gbò mọ́lẹ̀ ìtumọ̀ rẹ̀ nìyẹn. sọ́lá kúndé oní pé àwọn tí Allah subhanahu wa ta'ala ti àdáyẹnrí fún ṣe ọlọ́run sallallahu alaihi wasallam pé tó máa wúrọ̀ àwọn wà báyìí ìjẹ́jọ́ báyìí ní ẹ ti fún wọn ìyóò lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti ṣe ànábì ní adarí gbogbo ní tìsìláàmù wà ń gbà mí kèé tó gbà tó lò ń gbòòrò mọ́ká àmọ́ lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ti establish islamic government fún nígboro Madina islamic government yìí jẹ́ látara ẹni tí ń jẹ́ islamic monotheism ìyẹn ká mọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lọ́ba tó dá wa ká sì di ọ̀mọ́fin rẹ̀ ká sì má fún ìkà ní lẹ́yìn ká má tẹ rẹ̀ ká kí n ti ń jẹ́ kálò sọ́nà bá wá jáde ẹni tọ́nà bá ṣe ní aláṣẹ nílùú lásìkò ó di ọ̀ràn yẹn fún kó lo àṣẹ ọlọ́ọ̀bá fún wa tààlà lórí àwọn aráàlú rẹ̀ gbogbo mùsùlùmí ni wọn sì gbọ́rọ̀ náà ọba yìí ṣùgbọ́n láwọn kọ̀ọ̀kan tó sì máa ń fẹ́ rìn sínú ẹ̀mí èèyàn láti wù níwà tán bá wò wọ́n ràn olùdájọ́ òfin ọlọ́run ọba lórí wọn orí ló kódà gbogbo àwọn ìwà ẹ̀bọ ni yóò padà wá wú tàkàdà ìbá àwọn ọwọ́ àwọn awó ó sì àrùn débi kú fúrò lẹ́yìn àwọn ọwọ́ àwọn awó ó sì àrùn débi ṣíríkò ẹwà àwọn boys kan pè ní ìyàwó plus ẹ̀wọ́ plus yìí owó ńlá wọn wá padà dẹ́lẹ́bọ kalẹ̀ ní ìfẹ́ ẹ̀rí láwùjọ wa ẹni tó gbé ẹbọ lárugẹ tó sì wábi tíṣà ìtọ́nù wà láti fi wá ìdáàbòbò láti fi wá ìkún lọ́wọ́ lórí tó gbé dání tó tó ború àwọn boys yẹn adọ́lọ́ fún àwọn ọ̀tàn wọ́n lè tún bá kí wọ́n fi àwọn ìwà pàlàpàlà yẹn lẹ̀. wọ́n ṣe ibi tó fi ṣeré ìsìlámù ti wà ní kí wọ́n ṣe ìdájọ́ fún àwọn sẹ́ẹ̀tì kan nú wọn tí wọ́n kọ́ ti dúró ẹ̀wò gbogbo ẹni tó kù yóò mọ̀ pé à ń wọ́nà jẹ̀mú sọ́nà bòmí ni kìí sọ̀nà ká pọ̀ mẹ̀dá èèyàn lẹ́kọ́ ká gbẹ̀mí èèyàn ká fèèyàn so ògùn owó lórí ká lè jílẹ̀ ayé kìí sóhun ni wọ́n mú lọ́nà àdàlọ́ subhanahu wa ta'ala mọ́tà ìléwà kú lórí dáadáa jù báyìí lọ. pẹ̀lú ògbọ́ ọlọ́run tó bá di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ wá a máa ṣe àlàyé àwọn àǹfààní tá a lè rí mú nínú àwọn nínú àdíṣù ń ṣe ọlọ́run pàtà fúnra wa yìí títí dìgbà náà subhanaka wa bihamdik wa atubu